adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́ba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànágbọ̀ Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ọgẹ́ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn yóò tó wá dọ̀rọ̀ mọ́ Islam tó fi jọ́gbìn ilé kọ́lọ̀ jáde wà nínú wọn. gẹ́gẹ́ bí tí a ń bá lọ òun náà ni agbọ́nrin ọgbọ̀n lórí ọ̀rọ̀ tá a sọ lórí iyyaka na'budu wa iyyaka nasta'in tá a fi ń ṣàlàyé ìṣesí ọkàn tí ó fi máa ṣe ìbáàdà fún ọlọ́run ọba àlekè ọlá pẹ́pẹ́ àwọn orí ìṣesí ni ọmọ yí ń bẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ló fi ara rẹ̀ lẹ̀ fún ìbáàdà ọlọ́run ìṣesí ẹlẹ́ẹ̀kẹwàá òun náà ni ń tà pé ní al-khawfu minallahi ta'ala bíbẹ̀rù ọlọ́run àti ṣàlàyé tọ́pọ̀ lórí rẹ̀ ní àná bẹ́ẹ̀ náà sì ni a sọ yí pé a gbọ́dọ̀ bẹ̀rù

àti àwọn ànábì tọ́lọ́wọ́ ọba àlekẹ́ọ́lá tọ́rán àìsàlàyé pé tí ẹ bá ń bẹ̀rù ìyá ọlọ́wọ́ ọba àlekẹ́ọ́lá náà ní bẹ̀rù a sì sọ nínú èso tá a kàn jẹ látara ìbẹ̀rù ọlọ́run òun náà ní pé kéèyàn máa tẹ̀lé àti ọlọ́run nípa mímọ ṣe ń tọ́lọ́ ọba pàṣẹ sí ó sì máa jìnà sí ń tọ́lọ́ ọba àlekẹ́ọ́lá tọkọ̀ fún wa láti mọ̀ máa ṣe irú ẹ tó ń bẹ̀rù ọlọ́run yọ ọmọ sáfún fasad ìbà ilẹ̀ jẹ́ ṣíṣe ìbàjẹ́ lórí ilẹ̀ yálà nígbà táwọn èèyàn rí ni àbí nígbà tí àwọn èèyàn rí a sì fi rẹ̀ pé ṣe tán gan fúnra rẹ̀ ọ̀gá náà máa sọ pé ó máa ń bẹ̀rù ọlọ́run kò sì tẹ̀lé àṣẹ ọlọ́run tí tí wọ́n pé àwọn ẹni èṣù lórí àwọn náà máa sọ pé àwọn ń bẹ̀rù ọlọ́run tó pé wọn ò ọba àlèkè ọlá lẹ́yìn ìgbà náà làwọn á mú ọ̀rọ̀ àwọn onímọ̀ wá tó gbà wá lẹ́nu wọn tá a ní ó tó ká bojú wo dáadáa ibẹ̀ ni a sùn sí ní àná àwa sọ ti ẹnìkan yí pé insha Allah a tún ṣe àlékún àlàyé lórí rẹ̀ ní òní nítorí àwọn nǹkan àǹfààní tọrọ pọ̀ mọ́ àti ayọ̀ náà balẹ̀kẹ́ ọlá tọrọ pọ̀ mọ́ tí ń tọ́ka sí ẹ̀ òun náà ni àfáàwà Hatim al-Asam tọ́sọ yí pé látẹ̀tẹ̀rù bímọ̀ká ni sọ̀lẹ̀ tọ́bárí àyè tó dáa tó dùn wò. ọmọ jẹ ọjọ́ pé ọwọ́ àgbà ẹ̀tàn pẹ̀lú rẹ sínú rẹ ọwọ́ àmọ́ dùn tọ́ fi ìbẹ̀rù ọlọ́run lò kò sáǹfààní mbẹ̀ torí pé kò sí àyè kan tó dáa tó tó àlìjẹ́nà tó ń ti bẹ́ẹ̀ wà lápìyà fi ha ádámù lápì ànábì ádámù ojú ẹ̀ mọ̀ kankan tó sì da ni tó yẹ fọkàn balẹ̀ pé tóun wà ń kò sí ọ ń tọ́ka sí àdìsí kan tọ́wà nù sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ Abu Huraira ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó sọ pé inú hadith qudsi ọlọ́run bá lè kọ́lá sọ pé a'adatu li ibadi as-salihin ma la aynun ra'at wala udhunun sami'at wala khatara ala qalbi bashar ó ní mo sí mi tí wọ́n jẹ́ ẹni rẹ̀ ma la aynu nítorí pé ojú kò gbogbo ntọ́lọ́ ọba àlekè ọlá ń sàlàyé fún wa wà ní àlùjánnà ọmọ ìlú fún wa ní àkàwé ntàwà rí ni nígbà táwa náà bá wa tún wá rí táwa ìfẹ́ á ilé ọ̀dà bíi ìdílé ayé o níbi dídá tí ọ̀dà sí ìpè eléyìí agbọ́rò ń tó ọ yàtọ̀ sí ayé gédégbé ọba ọlá wala udunu sami'at àti ntẹ́tí ọ̀gbọ́rí wala khatara ala qalbi basharin ètí ọ̀sọ́ wúyẹ́ lọ́kàn ẹ̀dá kan nínú nǹkan dáadáa so àbú rẹ̀ rà ń wà tó wá sọ àdéhìí yìí ó ní náà ní ẹ̀rí rẹ̀ wà nínú síra ọlọ́run nínú suratu sajida aya seventeen lọ́lọ́ nífàlá ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati ayunin jaza'an bima kanu ya'malun ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá sọ wípé kò sí ẹ̀mí kan tó mọ ògóńgó tọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá tó fi pamọ́ fún wọn nínú àlùjánnà nínú qurrata ayuni nínú nǹkan àdùnnú tọ́lá tó tẹ̀yàn bá rí inú èèyàn máa dùn tí ó jẹ́ ẹ̀san iṣẹ́ tí wọ́n ti ṣe nílé ayé nígbà tọ́lọ́ọ̀bà àlekẹ́ ọlá ròyìn àlùjánnà báyìí làfáà sọ pé látẹ̀kẹ́rọ̀ àbí màkánì sọ́ọ̀lì ẹ mọ́gbẹ̀tàn jẹ pẹ̀lú ilé àbí àyè tó wà tó da tó fine tí gbogbo nǹkan gúnrégé ń bẹ̀ fẹ́ tó kò sí ń tọ́ fẹ́ tó rí àkọmọ síbi tó bá tó dàbí àlìjẹ́ náà tó ń ti bẹ́ẹ̀ wọ́n lákìyà fi yá ádámù lákì ojú ádámù mọ̀ kan tó kàn bẹ́ẹ̀ so ọba kọ̀ wá kó àlìjẹ́ náà ni kò sì sí nǹkan kan náà ju pé ìbẹ̀rù ọlọ́run bá àlìkẹ́ ọlá tí máa taari ẹni lọ ṣe ń ṣe tí ó sì kọ̀ fún mi láti má ṣe ń tí ọlọ́mbánikà ṣe náà lèyàn fi lè gbé àyè tó dáa tí ó sì tí ó sì máa wà ń bẹ̀ lọ láéláé ẹ̀ẹ́ eléyìí ọ̀n tọ́ka sí ọ̀rọ̀ ànábì ádámù alayhi salatu wassalam àyè tó lọ́n ti sọ ọ̀pọ̀ ṣùgbọ́n a sọ ẹyọ kan mbẹ̀ ká lè bá àrí ọgbọ́n àti ẹ̀kọ́ ká lè kọ́ látara rẹ̀ iná ni àyè tó lọ́n ti sọ nínú suratul A'raf láti àyà ìkọkàndínlógún dé ọgbọ̀n láti 19 títí dé 30 ọlọ́run bá ń sọ fún wa pé wáyá ádámù sùn àǹtáwàzà ojú kàlíjà nàkà fakula min haythu shi'tuma wala taqraba hadhihi ash-shajarati hadhihi ash-shajarata fatakuna min adh-dhalimin ọlọ́run ní rẹ̀ ádámà àǹtáwàzà ojú ka ìwọ àti kejì rẹ̀ oná rẹ̀ hawa ẹ máa iskun gbé àlìjà nàkà ẹ gbé inú ọgbà dẹ́ra. apákan èyí tó fojú hàn ni pé àjẹ́nà gbogbo wa ń lọ náà lọ́lọ́run bá kọ́ alẹ́ kí ọlá tó ti kọ́kọ́ fún un bẹ̀ wípé kò gbé kan bẹ̀ nù sọ wípé rárá erékùsù kan ní orí ilẹ̀ ọlọ́run wá sí ọgbà tó rẹwà tó da ọlọ́run gbé ọlọ́run fi bẹ̀ wá jẹ́ orí òkè ẹ̀ ya sọ̀kalẹ̀ ńbẹ̀ kúrò ní orí òkè tó wà ní yòówù ọjẹ́ ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó fi àlìjánà tó da ọgbà tó da fún ànábì Ádámù alayhisalaam tó fẹ́ra ṣùgbọ́n pẹ̀lú nǹkan àfa àsọ yìí ó ń túmọ̀ ikú àlìjánà tí gbogbo wa ń lọ iná ẹ̀mí ọ ń tọ́ka sí ọlọ́run ní kó gbébì kan bẹ̀ fakùlá min gbogbo bá wù yín ẹ ti máa jẹ́ ń wala èso

tọ́ba tọ́ba yẹn obìnrin dáadáa wọ́n jọ gbé pẹ̀lú dáadáa tọ́ba yẹn obìnrin burúkú fìtínà lọ́wọ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin obìnrin tó náà bá yẹn ọkọ dáadáa wọ́n jọ gbé pẹ̀lú dáadáa tọ́ba yẹn ọkọ burúkú wàhálà ni ayé rẹ̀ ọlọ́ni antawaza ojú kalijanna ìwọ àti ìyàwó rẹ ẹjọ́ máa gbé nú àlìjánná ọkùnrin làkọ́kọ́ obìnrin

bí wọn ò sí gbọ́dọ̀ rẹ ọkùnrin obìnrin jẹ bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ sọ fún kọ́ máa rẹ ọkùnrin náà jẹ obìnrin ọgbọ́dọ̀ rẹ ọkùnrin náà jẹ nígbà tí a sọ pé àwọn ọkùnrin kidnap àwọn obìnrin ẹ wá gbófin lẹ̀ ẹ wá gbófin lẹ̀ fún àwọn obìnrin tí ń kidnap ọkùnrin àti tí rógbìn tó kidnap ọkùnrin tó ń wọn ọba lóyún òun ní túlẹ̀ wọ́n tó ń fóònù rẹ̀ wọ́n tó ń bẹ̀rù ní rárá àgbà tó ń bá tó róyún nínú òun tó fi lẹ̀ gbogbo gbogbo stéètì àwọn stéètì wa sòfin lọ rẹ́kẹrẹkẹ lórí pé obìnrin tó bá kidnap obìnrin wọ́n wá gbàgbé wọ́n wá sí jùlọ ẹgbẹ́ kejì obìnrin tó bá ti náàpọ̀ ọkùnrin tán kí lẹ́fẹ́ ká ṣe fún kò sófin lórí yẹn kọ́lọ́n sàánú. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ń bá ń ròyìn pé kọ́kùnrin àti obìnrin kí wọ́n jọjọ́ bákan náà bí ìgbà tó ran júmọ́ bì kan tó wá gbé ojú fún un bòmí ọlọ́ọ̀bá àlekè ọlá kò dá wa bákan náà àwa ló fi síwájú ó sì fi àwọn obìnrin ó fi wọ́n sẹ́yìn fún wa ọlọ́ni ya ádámù skùn wàyà ádámù skùn àǹtáwàzà ojú kálíjà náà ìrẹ ádámà ìwọ àti ìyàwó rẹ àti kejì rẹ ẹjọ máa gbénú àlùjánnà fakula min haythu shi'tuma gbogbo bí tó bá ti wù yẹn máa jẹ́ńbẹ̀ ṣùgbọ́n wala tatraba hadhihi ash-shajara ọwọ́ ọjì eléyìí nìkan ilẹ̀ gbọ́dọ̀ jẹ àǹfààní sọ́pọ̀ wà ń bẹ yẹn náà èwo lọ́pọ̀ jù lórí ilẹ̀ ayé sí halali ni haramu káwa náà ìtọ́jú àràmù náà bí wọ ni tó bá wà ní oúnjẹ yóò síyàn léṣe yóò pààyàn tó àràmù lọ́lọ́ ní ájìnà sí ṣùgbọ́n gbà tó yẹ pé ìwà àwọn èèyàn ti change ẹ̀ṣẹ̀ tó ń ti wọnú wọn pọ̀jù wọn wá ń ròyìn pé ẹ bóyá àràmù lọ pọ̀jù àlàálì wa kéré rárá o kò rí bẹ́ẹ̀ o àlàálì pọ̀ rẹpẹtẹ iṣẹ́ wo lọ fẹ́ ṣe tó ò ṣe kọjá iṣẹ́ ṣe àfagbára ṣe àfọpọlọ rẹ ṣe tó sì máa jẹ́ ìdí ní ẹ̀yìn ẹ̀pọ̀ lọ rẹpẹtẹ ń lọ́pọ̀ jù ṣùgbọ́n àwọn aráàmù kọ̀ọ̀kan tí bá ń yọjú èèyàn gbọ́dọ̀ jìnà sí èèyàn gbọ́dọ̀ máa sọ bí àwọn èèyàn kan tó ṣe pé ilé ayé ti wọ̀ wọ́n lẹ́mìí wọ́n ní téèyàn bá ń wá àlàálì káàkiri kò ní rówó ọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ tí ọ̀dà àìmọye àlàálì tọ́pọ̀ ńlẹ̀ téèyàn jẹ tí tí ibi tó bá wù yín ṣùgbọ́n aláàtẹ́kẹ́rà a ha ìṣàjára ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ èso eléyìí nígbà tí ẹ bá ní èso eléyìí ìṣàrà demonstration ìṣàrà ni wọ́n pè sí ìṣàrà ó tún mọ̀ pé ọba àlekè ọlá ó tọ́ka wọn gbọ́dọ̀ jẹ́ sí ẹ apá kan náà wọn sọ pé ntọ́ da ọ̀rọ̀ ádámọ̀ ni pé ó rò pé ní ìṣàjára nígbà tí ó jẹ ibi ìbòmíì tí wọn náwó sí ló ti jẹ ṣùgbọ́n nǹkan kan jọ ni wọn lórí wọn nǹkan pàkan mọ̀ sọ nìyẹn mi náà kẹ́ ẹ má gbogbo ẹ̀ yóò tó wá ṣẹ̀ṣẹ̀ fún nígbà tí Lukumanu sọ fún ọmọ rẹ̀ ipe rẹ̀ ọmọ mi láàtú ṣíríkì billah ọ̀gbọ́dọ̀ rú nǹkan mí ìpamọ́ lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ ṣẹbọ inna ṣíríkà la zulmun azim dájúdájú ẹbọ e, e, àbòsí ńlá ni òun náà ni àbòsí tó ga jù torí pé ìtumọ̀ àbòsí náà ni pé kéèyàn ó gbé ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹni ẹlẹ́ni kó gbé fẹ́lòmí ìdí ń jẹ́ àbòsí nù ọlọ́ọ̀bà àlejò ọlá lọ́lẹ́tọ̀ọ́ sí láti máa jọ́sìn fún wọ́n wá gbé ìjọsìn lọ bá nǹkan míì tí èsì ọlọ́ọ̀bà àlèkè ọlá ọ̀gá àbòsí ló ṣe yẹn ọlọ́run nípa wáṣíwáṣá láhùn ṣe ìtọ́nù líyubùdíyà láhùn máa máa wú oríyá wàkọ́ọ́lá máa ń náà àkùmá rọ̀bùkùmá àníhà bí ìṣàjáratì ìlà àǹtakùnà mọ́làkẹ́ni àwòtakùnà mìnàlẹ́kà àlìdí ọlọ́run nípa wáṣíwáṣá ṣe ìtọ́nù ó ṣe ti wọn lẹ́mìí ọ̀nà tí ṣe ìtọ́nù mi ṣe ròyìn ròyìn ọlọ́run nìkan lọ́mọ mo náà bá àlekè ara náà ló fún lágbára rẹ̀ ẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ̀ nítorí ọba fẹ́ ṣe tọ́jú nǹkan tó dáa tó bá rọrùn fún ọkọ ọmọ sọ́jáde tó fi ṣe ìlọ́dà jù ẹ̀ tó bá fi lè sọ́jáde ọba àjẹpẹ́ ọ̀n gbàmọ̀ràn lọ́dọ̀ ẹ̀ nìkan ni ọba àjẹpẹ́ ẹjọ́ ṣètọ́n ti gbọ́ yóò máa ṣe rèé ìṣẹ̀lẹ̀ sọ́wọ́ àti ń tọ́jà báwọn ni àyè kọ́ àwọn nǹkan bá nǹkan báyìí yóò sá mọ́tò ọba ti bẹ́ẹ̀ nìkan kan sọ tó fi lọ sí ó ti borí ṣẹ̀kan fọwọ́síwọ́sá láhùn máa ṣe ìtọ́nù èṣù wá sí rúurú ìsí wọn lẹ́mìí nígbàtí nígbàtí èṣù ti gbọ́ kọ́lọ̀ ni wọn gbọdọ̀ jẹ ilé ó ti wá lọ bá wọn liyubiriya láhùn máa sàó àti liyubiriya láhùn máa máa wúrí àníwò máa mi sàó àti bímọ láàmù làásìbà nìyẹn lọ́dọ̀ apákan náà àwọn onímọ̀ ife kó lè bá àjá sí pé ntọ́lọ́ ń fi pamọ́ fún wọn nù hóhó wọn yóò wá hàn sí wọn ìyẹn pé tí wọ́n bá jẹ́ tán ntí ó ṣẹlẹ̀ lélẹ̀ èké ẹ̀jẹ̀ pésù náà mọ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀ba àlekẹ́ láti mọ̀ pé ntí ó rèé ti mọ̀ pé wọ́n ò rí bínú ọlọ́ọ̀ba ma ọlá wàkọ́ọ́lá máa ń ha kuma rọ̀bùkuma anihadi ilà wa ń sọ fún pé máa ha

tóró rí bí àwọn mọ̀láìkà ṣe é ṣe ẹ̀mú yìí jẹun èyí mú èyí ṣe kan wọ́n sì ń sin ọlọ́run ní gbogbo wa ó sì ń rí wọn ó ti wá ń wu ànábì ádámù alẹ́ ìsàlátù ọ̀sán kó ní òsì dàbí àwọn mọ̀láìkà yìí kó wọn máa sin ọlọ́run kọjá kó ní ìdìgbò yóò tún máa bàtì òkú kan jẹ́ lórí oúnjẹ lórí mímu nígbà tí tètè ọ̀hún ti wá mọ̀ kọ̀ǹfẹ́ nǹkan báyìí ọwọ́ á mọ́ jíjẹ èso kìí ṣe ṣe pé ní ọ̀ ẹ haúsá kú amina lọ́kà lídì tẹ bá fẹ́ máa lọ gbére tẹ̀sí ẹ̀ ní kú rárá bí àwọn mọ̀láìkò ṣe ní kú láyé ń ti wọn ẹ àfikẹ́ ẹ jẹ́ ń bì sọ ẹ ń bá mú nǹkan tó dùn wá gbọ́ nílé ayé tún jókòjó ẹ torí ní tí wọn bá ń kó ní fẹ́ẹ̀sì sí iná ni wọ́n lọ nǹkan bú tí wọ́n bá fẹ́ fi ọ̀ sí iná ni wọ́n lọ mọ́ ẹ̀tọ́ bá fẹ́ fi owó ní tọ́ fẹ́ ní owó gidi báyìí ní báyìí ní báyìí ní sóun gan fúnra rẹ̀ sóun náà fẹ́ fi owó ní sóun náà fẹ́ ní owó gidi ẹ àwọn kan sẹ́ndì mẹ́sẹ̀jì kan sí mi bí ọjọ́ mélòó kan sí wọ́n tó kúrò sẹ́ndì ẹ̀ lánàá ẹlòmíín náà tó sẹ́ndì ẹ̀ a sì ń rí nọ́mbà kò sí lórí sẹ́ẹ̀tì mi pé i want to teach you how to make one thousand naira per day tí wọ́n bá mọ̀ pé kò jẹ́ pé ọmọ olówó lọ́n tiẹ̀ sọ wá fẹ́ràn mi pọ̀ ni lọ́sùn <laughs> wá jẹ́ pé èmi lọ́wọ́ tẹ̀tẹ̀ wà kọ́ ìkejì tẹ̀ tó lọ́mọ́ sí cbn ní <laughs> connection with cbn rà ọ̀n tẹ́ra rẹ jẹ ṣé láìpẹ́ wá yìí ti máa ọ̀yẹ́ kọ́ ìdíwò ìmọ̀ méjì one thousand ìwọ lọ́wọ́ fẹ́ wà kọ́ mi ṣùgbọ́n ó ṣe é ṣe kọjá pé láàrin gbàdúrà ń bá lọ dítè tó nídìí lọ́dọ̀ rẹ tí ó fi máa rí mi owó rẹ lákàntì òní wọ́n pàtó sọ fún dípé náírà ọmọ mi sì máa kàntì fi sọ rẹ̀ sọ wa gbé nǹkan wá tó dùn tọ́jú àlámọ̀ ilé o a lè rẹ́

ọlọ́wọ́n bá rẹ kọ sàdédé kọ̀ fún ọmọ jẹ́ igi yìí ilá àǹtakùnà mọ́làkẹ́yìn bí kọ́ ọmọ jẹ́ di méjì ẹ̀tẹ́ mọ́ sí gbogbo ògbà àwòtàkùnà mìíràn lọ́kọ̀ lídì àbíkẹ́ mọ́ bẹ́nu ọmọ sẹ̀mí wàkọ́ sàmọ́hùmọ́ ìní làkùmọ́ wàkọ́ sàmọ́hùmọ́ ọba búra fáwọn méjèèjì ẹ̀ ń gbòó débi kókó rí fẹ́ gbàǹgbọ́ lọ́ba búra inni lakuma lamina nasihin dájúdájú èmi wà ní ẹni tí ń sọ̀rọ̀ fún o ẹ nìyẹn nínú èdè lárúbáwá àti nínú ṣẹ̀ríà àwọn afáà sọ ti ń jẹ́ nàṣíhà nínú èdè lárúbáwá nínú kí pàǹtí ọ wà lójú oyin kọ́ wá gbá pàǹtí onye kó lè bá mu bẹ́ẹ̀ náà ni nàṣíhà àwọn nǹkan tí ọ̀dà tí wọ́n ti fi ẹ̀sìn kí wọ́n mú kó ń

àdínù nàṣíhà àdínù nàṣíhà ẹ̀sìn wáyé ìmáàdù rẹ̀ tó gbèrú náà ní nàṣíhà ẹ̀tí ọ̀bá sí nàṣíhà káwọn èèyàn máa sọ̀rọ̀ òdodo tí ò ní lúpọ̀ mọ́rọ́ lórí àlámọ̀rí ẹ̀sìn ẹ̀sìn ọ̀dà rù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi ṣètọ́ ni wọ́n ti mú un tí ó jẹ́ òdodo àtirọ́ wọ́n ti pápọ̀ mọ́ra wọn wà ní nàṣíhà nígbà tẹ́lẹ̀ fẹ́ ṣe rọmọdán lẹ́kọ̀ọ́

kí wọ́n ní rọ̀mọ̀dá lẹ́kṣọ̀ lẹ́fẹ́ ti ẹ wá di ẹ wá di pé nǹkan mílíọ̀nù sí bẹ́ẹ̀ irú lẹ́kṣọ̀ wa nù lẹ́kṣọ̀ ti islam nàìjíríà islam náà nù yóò ṣe tó bá wù náà ni lè látòlù táwọn pé báyìí báyìí ni lè látòlù lè látòlù ti ní ẹni kó faralẹ̀ ẹ kó lè bá a sórí ayé àtọ̀run opportunity yọ wà á lẹ́ẹ̀kan láàrin ọdún tí ò ní padà mọ́ tó lọ́dún tí ń wọn ní kò ṣe a pàdé lọ́jà a pàdé ní ibi fún kíni ẹ̀sẹ̀ ta lókè sọ fún gan yí pé ọjọ́ yẹn gan mú ìní láti táwọn náà tó mú mi àwọn míì mú sátidé àwọn míì àwọn míì tó wá àwọn onínàsíhà yẹn na múlùmọ́là kọ́lọ̀ nǹkan dákun kọ́ wa o wà kọ́ sàmọ́hùmá ìní làkùnmọ́ àlàmìnà náà fẹ́hí gbogbo ẹni tí ọba ti ọlọ́run mọ̀ pé ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ ni tá tá lò ní gbogbo yìí ó tún ṣe tí àmì ó tún pè ní an rabbil alamin ìdí mẹ́rin lòun òun wà lé ẹ ó ní ó ní tó yẹ kí àwọn tí ẹ bá ń gbẹnu ọlọ́run sọ̀rọ̀ tó yẹ kí wọ́n mọ̀ ní làwọn mufti ẹ gbogbo ẹ bá ń ṣe wá sí sí ṣe ká ẹ tó yẹ wọn sọ ní kọ́lọ́run wí òun ẹ ọ wá ojúṣe rẹ̀ wá ní kó sọ́ra ṣe ẹ gbogbo bí tó bá ṣe ń parọ́ ẹ ọ̀ ń tan ra ẹ jẹ bá ọlọ́run bá lè ọlá kọ́ kó wa o wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹ̀ fadàláhùmá bí gurur falamma akọ ṣajarata badati láhùmá sàó àtúhùmá wàtọ́fikọ́ yàtìfà ní alẹ́ ìhìmá mi ń wára tìlì janna wànádàáhùmá rọ̀bùhùmá alam anihakuma antilikuma ṣajarati wa kullakuma inna ṣeitọ́nà lakuma àdúgbò mubin ọlọ́run ní ṣeitọ́nà fadallahuma bi gurur ọwọ́ atọ́ka àwọn méjèèjì lọ síbi tó wù ní ti ẹ̀tàn jẹ ní ti ẹ̀tàn jẹ nínú kọ́ ṣetán ó náà ní algarur iṣẹ́ rẹ̀ tí máa ṣe ó ní gurur ọlọ́wọ́ bá sọ pé fala tagurrannakumul hayatud dunya wala yagurrannakum billahil garur ìsẹ̀mí ilé ayé tí ò ní pẹ́ tán yìí ẹ algaruru èsù tó yẹ pé gbogbo ògbà ó bá ṣe kẹta yóò tún ṣe ni kìí sinmi kìí sí rẹ̀ algaruru ni ẹ aláwọ̀sìn fàáhù nínú amúkíláṣí mùbálágà ni wọ́n ń pè ní èdè lárúbáwá ẹbí ìgbà tí yẹn sọ pé yẹn jẹ́ ọ̀ránṣọ kẹwàá pé ìránṣọ lọ́pọ̀lọpọ̀ ọgbà kẹwàá ní kàyáàt ọ̀ránṣọ lọ́pọ̀lọpọ̀ ọgbà nìyẹn ẹnba tán yẹn jẹ lẹ́ẹ̀kan ó tán yẹn jẹ ṣùgbọ́n ẹnba tán yẹn jẹ gbogbo ògbà làwọn ń pè ní algaruru ẹni tó ṣe pé gbogbo ògbà ni máa ń tán yẹn jẹ gbogbo ògbà ó náà ní ṣètọ́n ẹ ọkàn ọ̀sán ìjẹ́kú òǹbí àlámọ̀rí tàlìkìyàmọ̀ o ọlọ́ọ̀ni fádàlá ahùmà gbúrú èso wa esu wá tọ́ igi tá a wù fún wọn ọ̀jẹ́ lájẹwọra wọ́n sọ̀rọ̀ ajájẹ́ ńbẹ̀ náà ni ọwọ́ jíjájẹ́ ńbẹ̀ na haramu ni ẹ̀ máa haram sallallahu alaihi wasallam ó gbogbo tí wá ti máa ń fún yàn ríra tí ó pààyàn lórí tí ò ní dé yàn mọ yàn ń sọmọ pípọ̀ rẹ̀ tó bá ń pààyàn lórí kíkéré rẹ̀ náà tí ò ní pa ọ́ lórí haramu ló náà jẹ kò bá jẹ drop ẹyọ kan kó ní drop ẹyọ kan ọtí lọ́kàn sóògùn ó ti dàrámù fún ọ àfi jẹ́ o di dọ̀rúra nu sẹ̀ríyà lókù dọ̀rúra ní àwọn yẹ̀wò kí sí dọ̀rúra ìní máa ń pààyàn lórí ni ó dáàyàn lórí rú kékeré rẹ̀ dúrọ́ọ̀pù kan rẹ̀ haramu lónà ọ̀jẹ̀ ọlọ́ni falamma dhaqa shajarata ńgbà tí tọ́ igi ìwò bàdàtìláwò máa ta ó àtùhùmá owó wọn tí mo ti fojú rí tẹ́lẹ̀ ó bá sì hàn sí wọn lójú ẹsẹ̀ ló bá rí òhò àwa àwa náà rí òhò tiẹ̀ náà alẹ́ àìsí ní ilé gbogbo gbogbo gbogbo tó bá ti bá yín kẹ́ ti mọ̀ tó ọwọ́ yín fi ọlọ́run ní gbogbo musiba tó bá bá yín lé ayé yìí kẹ́ ẹ mọ̀ fọwọ́ yín lọ́ fà ọlọ́run tó mójú kó mí ní òkè wá pọ̀ jù wá ń ọlọ́run dáhùn kó fún wa o kọ́sọ́ wa ń gbogbo musiba, kó ń bí gbogbo musiba o ọlọ́run ní òhò lọ́ba hàn sí wọn wàtọ́fíkọ́ ya fífa ní àlẹ́ yìí máa mi ń wára kìlì dáná nítòkùlé ọmọ ànábì adáhùn yẹn ìtìjú ọlọ́run dára mọ́ ni tó bá di pé àwọn èèyàn ìtìjú mọ́ á ah, òfin ayé ti ń dé kọ́lọ̀ nǹkan sànù wa nígbà tí èèyàn bá fi jẹ́ ẹlẹ́à ó bojú ó bẹsẹ̀ ó fi sọ́ọ̀tù sọ́wọ́ ó tún wá ń pẹ̀lẹ́ yín ọkùnrin ọlọ́kùnrin lórí ọ̀kadà ẹ̀ ń pé ìtìjú ti sá lọ ni kí lọ kí lọ á ń bò kí ló ń gbò kí ló ń fi pamọ́ tọwá jókòó tọkùn ọlọ́kùnrin lórí ọ̀kadà àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹ kìlọ̀ fún wọn ó ti lọ jáwọ́ ń bẹ̀ kìí ṣe ń tọ́ da rárá kìí ṣe ń tí mùsùlùmí mi nílùú mi tó lè máa rí àti aláǹfààní pé ẹlẹ́ǹtẹ̀sìn bọ́ọ̀ nínú kó ogun tara rẹ fúnra rẹ àbí kó ogun mọ́tò mọ́tò gan tó bá jókòó tó ti ọkùnrin mùsùlùmí bá ní ká tó wá ti ọwọ́ àpọ̀n ọkọ̀ bí wọ́n ti lẹ́sẹ̀ ọlọ́kadà náà tọ́jẹ́ mùsùlùmí náà tó náà ń kẹ́yìn ara rẹ̀ ẹ̀ ó ló náà ẹ̀ ń kọ́ sànú wa o ẹ̀ mọ wa mọ̀ ọ́n o ẹ̀ bá tún ìlú wa ṣe ẹ̀ ọlọ́ọ̀ba ọlá ọ̀ ń sọ wípé pàtọ́fì yàtìfà ní alẹ́ yìí máa mi ń wára sí ìjànà àmì bá bẹ̀rẹ̀ sí ewé látara inú àgbà wọ́n bá ń já wọn fi gbòòhò yẹn ẹ̀ kíkọ́ di wà náà dáhùn mọ́ àlámú anihakuma antilikuma ṣajarati ọlọ́run ọba wọn bá pè wọ́n ìgbésẹ̀ ìwà ti kọ̀ fún yín nípa eh, pípẹ́ ẹ mọ́ jẹ níbi ètò ojì yìí ní wà kò lákúmọ́ iná ṣe ìtọ́ ọ̀nà lákúmọ́ àdóhùwò múbi nǹkan méjì lọ́lọ́run papọ̀ fún wọn ó mú àṣẹ rẹ̀ wá pípẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ níbi ètò yìí ọwọ́ kó pàṣẹ ń gan ìyún náà ti tó òun sì tún ti kìlọ̀ fún yín pípẹ́ ṣe ìtọ́ ọ̀tá burúkú ló jẹ́ fún yín o inú ọwọ́ bí ádámù ṣe ń wà tọ́lọ́ ní kí àwọn màláíkà tẹ̀ bá fún àti ṣètọ́n tí ṣètọ́n ò ṣe inú bí ṣètọ́n ni kì í ta burúkú ní ìbẹ́lọ́kàn rẹ̀ kó ṣe á jẹ́ pé ẹni tó mọ ìpìlẹ̀ dá rẹ̀ tó jẹ́ pé ibi ọmọ lásán lọ́lọ́run ti dá ọlọ́run wá ní kó wọn wá tẹ̀ bá irú títẹ̀ bá wo nìyẹn gírímọ́ńkáì òun sì ti sọ fún yín òun ti kìlọ̀ fún yín pé ọ̀tá burúkú ní ṣètọ́n ọmọ báyìí ti kọ́lá rabbana zalamuna anfusana وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين inú àdúrà tó dáa tí yẹn máa ń ṣe náà ni àdúrà tó lọ́n fi nu ànábì ádámù alayhi salatu wa salam àti hawa àwọn méjèèjì wá pé rọ́bà náà wọlúwa wa tó ń tọ́jú wa dọ̀lámúná àǹfùsànà àti dẹ́ṣẹ̀ àti sàbòsí sórí ẹ̀mí ara wa àti sàbòsí gbèsè tó bá lọ dá sàbòsí sára rẹ̀ ni.

ẹ̀kọ́lọ́ndà kó sàmójúkò fáwa náà o ọlọ́mọdé á wà nú ẹni òfo ọlọ́wà ní qala habitu ba'dukum li ba'din aduwwun walakum fil ardi mustaqarrun wa mata'un ila hin ọlọ́run wá sọ̀rọ̀ tá a máa yí inú ẹ̀ ilé ayé yìí tá yóò fi dópin a máa yí inú ẹ̀ ní kò sí ní fẹ́ ṣe sí ọlọ́run ẹ máa lọ ilé ayé báàdù kò ń lè báàdù àdù apá kan ọmọ ọjọ́ pápá kan ni kí lọ fẹ́ kí lọ fẹ́ ṣe sí kò sí tọ́ fẹ́ ṣe sí ẹ ẹni tí ń ṣe tọ́lọ́hún àti ẹni tí ò ṣe tọ́lọ́hún ọ̀tá ni wọ́n jọ máa ṣe ṣe tọ́ọ̀nù gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn àtẹ̀ntì ń ṣe tọ́lọ́hún àtẹ̀ntì ò ṣe tiẹ̀ yọ̀mọ̀ bá wọn tọ̀tà ọ̀tá akọ́ bá wọn láyé jẹ́ ẹ̀ ńgbẹ́ bá tún wá ní ẹ̀yìn rèé ẹ̀ ń ṣe tọ́lọ́hún ọ̀tá àwọn ọ̀tá kan tún máa tẹ̀lẹ̀ láàrin yín náà bẹ́ẹ̀ ni ẹ pèpè lọ bí ìfọwọ́sowọ́pọ̀ ìfọwọ́sowọ́pọ̀ a máa pèpè lọ bẹ ṣùgbọ́n ká sọ pé gbogbo làákà ìwà wàhálà dàbí ẹyọ kan àní ní nǹkan kan tá a mọ̀ ọ́n mọ́ kò sí nǹkọ́jọ́ àwọn àfáà tó ṣáájú tẹ́ bá tẹ̀ ń kátìrà wọn èyí ò rí èèmọ̀ Ibn Hazmi tó ṣe mọ̀hálà ìdí mẹ́tàlá ni ọ̀nbẹ́nulé kọfẹ́ ẹ̀ sí péjì kan tó kà ń bẹ̀ tó ò ní rí xìlá tó ò ní rí ìyàpọ̀ ẹnu àwọn onímọ̀ ìgbà mi yóò tún wọn bú wọn yóò tún fáyà Kùránì yóò tún fi bú wọn ẹ̀ka lọ bẹ́ẹ̀ ṣe sí so ìyapẹ́ ẹnu yẹn ọlọ́run ti wa ọwọ́ wípé ntọ́jẹ́ méjọ́ tajẹ̀ kí wá ńláwà gbé síwájú ẹbí òdo fẹ́ níyàwó tó ní kọ̀sọ́gbọ́tọ̀ fẹ́ dá sí bá ń gara i love you ẹ bá dénú ibi tí kálukú tọ́bàjẹ́ sí ẹ ara yín ni ẹnu yìí ò lè kò fẹ́ dá sí bọ́ ọba sì kan lẹ̀ tọ́ lọ fẹ́ bọ́yá ọ̀fẹ́ lè pé ah tí n bá sì mọ̀ ni ẹ̀ẹ́dàkọ́kọ́ nǹkan ní ìbákọ́ mẹ́ǹtẹ́ o èyí mo tó wà lọ já sí ilé ẹ̀ ó ti ṣẹlẹ̀ sáàfà àwọn kan báwọn ẹ̀ẹ́dọ́ yẹ pé gbọ́ngbọ́ngbọ́ <laughs> nǹkan náà lọ́fẹ́ inú ara ẹ̀ sọ fún mi pé tó ń bá sọ fún mi tẹ́lẹ̀ kó o tó kọ́ lẹ̀ bọ́yá àwọn advice kó wọn mọ́ kọ́ lẹ̀ ó ní ilé òjò kó wọn sọ fún mi ìgbọ̀ngbà tó wá ti ajájò lọ lẹ́yìn tó ah, ẹ̀kọ́ kó wọn á ìtàkọ́kọ́ gan ọbẹ̀ tẹ̀lé ìwé tó wọ́n kéré báyìí èyí bá tó ní kó wọn kéré yìí ọlọ́ọ̀lọ́mí tó tó bọ́ sí lọ́wọ́ ọlọ́run ti ti sọ fún ánú koran kò sí bá a ṣe lè fẹ́nu kò tàn yẹnyẹn kò sí ọ̀nà àbáyọ ṣùgbọ́n àmọ́ gbìyànjú àmọ́ gbìyànjú kọjẹ́ pé àwọn tó jẹ́ fundamentals àníjà pẹ̀lú lórí ẹ̀ òun náà ní tawhid lọ́kan ṣùgbọ́n báyìí lè mi ó ṣeré báyìí lè fi mi ó ṣe nípa dáwà wa kọ̀sọ́ mọ́ta fẹ́ dá sí ọpọlọ òlé lọ́ọ̀bì kankan náà lẹ́nìkan wà sọ pé àwọn mùsùlùmí kò wọn ò ní sálámọ̀ sí yẹn yẹn sálámọ̀ sí kò ní dá lóhùn náà ló fi ń ṣe Eh, àwọn wọn wà ládùúgbò wa wọn wà káàkiri eh, ọlọ́run dákun kó da ìdè wọn kùn eh, kó tún wọn ṣe kó ṣàtúnṣe àwa náà wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ àwọn míì ń bẹ́nu wọn tí wọ́n ti withdraw kó wọ́n ti withdraw kí wọ́n rí pé ah, ọ̀nà yìí ọ̀dà ọmọ kékeré inú wọn bí ọmọ ọdún méje bí ọmọ ọdún mẹ́sàn-án bẹ́ẹ̀ sálámù ti ga dayin ló wọ́n ti pọ̀pọ̀ púpọ̀ sí lórí tí ò ní dayin ló rárá bẹ́ẹ̀ rẹ́ lé àwọn gan náà ká sálámù sí tọ́ba ti mọ̀ yìí àbíkẹ́ ẹjọ́ wà nù ìjọ kan náà ah, ṣé ìsìlámù náà wà nù kọ́lọ̀ ń dá gbọ́mọ̀ sànù wa kọ́ bá pariwo ẹ̀ kú kọ́ bá pariwo àwùjọ wa o ẹ̀ wọlé àti ọlọ́run àánú rẹ̀ ọlọ́run ní ìwọ ádámù àti hawa ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ gan kò tiẹ̀ fi mọ lórí àwọn méjèèjì kò sọ pé éèbì ta ó ní éèbì tù ti gbogbo tó wà ń kún rẹ̀ gbé gbé lọ ẹ kú náà ولكم في الأرض mustaqarrun wa إلى ila hin ayé ti wà fún yín lórí ilẹ̀ tẹ́ mọ̀ gbé ọmọ ànábì adam bá tilẹ̀ akọ́tò àti lé seven billion báyìí bá tilẹ̀ akọ́tò àlelo lẹ́lẹ̀ tán àlelo lẹ́lẹ̀ ọ̀túnlọ́m tán àwọn kan páyàpáyà ìwé ń bá wọn pé ó ṣeé ṣe kọ́ mọ́ tó ń jẹ mọ́ o wọ́n bá ní wọ́n mọ́ fètò sọmọ bíbí láti gbà tí wọ́n ti wá ń kéde rẹ̀ tó ti lé tó rẹ̀ yìí àti ẹni tí ń kéde rẹ̀ kí wọ́n á àbá lulẹ̀ lẹ́sàn orí ọlọ́run pọ̀ rẹpẹtẹ a lè lò tán ṣùgbọ́n management ni tiwa a mismanage la fi ní problem làwọn olùsí fi ń pọ̀ tá a bá mismanage mélòó la fẹ́ lò ń bilẹ̀ àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ọmọ ìlú wọn wọ́n ti kọ́lé dalẹ̀ fún wọn ni kèsì pé ìwọ ọlọ́tẹ̀ mọ̀ sí wàhálà kọ́ fẹ́ kọ́lé àmì ìbẹ́ẹ̀ bá kọ́lé tán wọ́n ní ọ̀dà tẹ́sí kan ìjọba yóò gbé ìjọba ó sì gbé ọ̀dà kalẹ̀ kọ́lọ̀ kan náà wọ́n sì fún lọ rẹpẹtẹ ẹ bá arókò ìjọba lọ́kọ ni individual ló fi kọ ẹ tún wo logic ẹ ṣùgbọ́n wa ti wá àrònú lọ pé kí la fẹ́ fẹ́ fi hàn àwọn ọmọ ìlú yìí pé wọ́n lọ́mọ rí tí ń bẹ lórí ipò àìrònú lọ báwọn ọmọ rí ẹni tó bá ní fílì inú olóṣèlú pé ó yẹ kí n dé káwọn ọmọ ìlú kí wọ́n mọ̀ káwọn lẹ́ni rí tọ́bọ́ sórí ipò dáadáa ní ọmọ ti ńlá tí lánàá gbẹ́mí ẹ̀ bá ní forty seven billion lọ kí ni tó ń wá bí owó oṣù ìfẹ́ yẹ kó sọ pé òun fẹ́ ti jọba fún yín òun ti ní forty seven billion lẹ́wọ̀n ilẹ̀ fún lówó oṣù mọ́ àtúrò ogbó olókèlè náà tó bá ná one million lójoojúmọ́ ọdún mẹ́ta ni ó tó ná one billion tán kí lọ wá fẹ́ ṣe tọ́sí mọ́ ná one billion lójoojúmọ́ one million lójoojúmọ́ irú irú àjálù wo lọ́tẹ̀lẹ̀ sí ọ tó fi wá jẹ́ pé one million lọ́mọ ná lójoojúmọ́ one billion ọdún mẹ́ta tó tó oṣù declare forty seven billion nígbà bá táǹkì forty seven billion pẹ̀lú three three years ṣé ìyẹn lè lo bí one hundred and eh, eh, thirty something years one hundred thirty one years ago ṣe ṣe tó lè lò láyé nígbò tí lóbi fifty àbí forty kéde kan ẹ báyìí pé kọ́lọ́n kọ́ sàánú kọ́ bá tún àwọn kó tún wa ṣe kó yìí tún àwọn èèyàn wa náà ṣe o ọ̀la ti tòrò láàánú àwọn mẹ́rin tún bẹ tí wọ́n tún méjì bá ń lọ àwọn ní tírílíọ̀n wá o <laughs> àwọn mí ìbẹ́tọ́ ẹ̀kọ́ gbìn tó lòun declare náírà ẹ̀ dọ́là ti wọn <laughs> ẹ̀ tó tàǹsì ẹ̀ <laughs> ẹ̀kẹ́ òye tí ọ̀jẹ̀ Eh, ọlọ́ni walakum fil ardi mustaqarrun eh, ààyè ibi tẹ́ gbé ọ wà lórí ilẹ̀ mustaqarru kan bẹ fún yín bẹ ẹ lílo gbogbo ilẹ̀ kan wà mọ́ta òun ìlà ìgbádùn kan bẹ fún yín lórí ilẹ̀ dàsìkò kan nǹkan méjì lọ́lọ́ ń sọ eh, ìgbádùn kan bẹ fún yín kì í sí gbogbo orí ilẹ̀ lẹ́ẹ̀fì máa gbádùn ṣùgbọ́n ìran kan nú àwọn ìgbádùn yín bẹ fún yín lórí ilẹ̀ ẹ̀mú àjọ kẹtànjẹba yín o ìdìgbà kan ti ní o kì í ṣe pé yọ̀ọ́ lọ bẹ́ẹ̀ قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون ọlọ́run ní lórí ilẹ̀ ilẹ̀ ti máa sẹ̀mí وفيها تموتون orí ilẹ̀ náà lẹ́ẹ̀tì máa gbẹ̀mí mì ومنها تخرجون tọ́bádìjọ́ ìmúdàlì kìyàmù á sì máa yọ yín jáde látara nù lẹ̀ náà ó tó wá ń sọ pé ya bani ádámà kọ́dí anzalina alaykum libasan yuwari sawatikum warisha ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله ya bá ní ya ádámà ẹ̀yin ọmọ ànábì ádámà àtàdámà wà tí gbogbo ní ọlọ́run ti wá pa gbogbo ní ìsìn náà libasa ọlá ti sọ ẹ̀wù kalẹ̀ fún àwọn onímọ̀ sọ pé ẹ̀ tí ó wu igi tí ó mú cotton òwú cotton tí ó mú wá táwọn àfi cotton yẹn táwọn àfi ṣe aṣọ ẹ̀ àfi kọjá pé ọlọ́run bá lè kí ọlá ó sọ sáǹpù kan kalẹ̀ náà tọ́jà pé ìní ká ìní ìní àwọn ìní àkọ́kọ́ tí wọ́n mọ wò kọ́ sí bó ti jẹ́ pé nu gbogbo àwọn ẹranko ẹyẹ ni ìra ni lóríṣiríṣi ọlọ́run bá lè kí ọlá sọ àwọn sáǹpù kan kalẹ̀ tí wọ́n tó wá máa bímọ bímọ bímọ bímọ kó tó mọ pọ̀ sí ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé lásìkò ànábì Nuhu ọlọ́run kó parun bá àwọn kan àwọn ìtọ́nù ọ̀fẹ́ kó parun bá ẹ̀kúlé fi há mi ń kú lè ìfìnà ọlọ́run ní gbogbo akọ àtàbù mú kọ̀ọ̀kan ọkọ̀ máa mú kọ̀ọ̀kan ọ bí ó ṣe pọ̀ sí a máa ṣe ń bà tí omi bá dá ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún anábì nùbọ̀ alẹ́ sọ́láàtò ọba ó ní libata ń yí wá rí ìsàwọ̀ àátìkùn wà rí ìṣá ọlọ́run bá alikọ́lá ní a ti sọ nǹkan ìwọ̀kalẹ̀ fún yìí tí ọmọ bo òhò yín nígbà tọ́mọ ẹ̀dẹ́ yẹn bá ti pé ń sí òhò lẹ̀ ó ti dàbí nǹkan ó ti di fìtínà ó ti di mùsíbà iná làwọn ènìyàn ti ń ṣe láyé nìsín àwọn tí wọ́n láwọn ń dá fóbin pé kí ẹ̀tọ́ rẹ̀ kọ́ lórí tẹlifíṣàn ẹ lórí íńtánẹ́ẹ̀tì òhò náà àwọn obìnrin oníhòhò náà wọ́n gbé bẹ́ẹ̀ àwọn móvìsì tẹ́ ẹ̀ máa wò náà àwọn obìnrin náà wọ́n tì sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí wọ́n tì sí iwájú ẹ̀ gbọ́dọ̀ bá rí pé àwọn obìnrin máa rí lọ́ba kíríkì bẹ́ẹ̀ èmi ń bẹ́tọ́ ẹ́ pé ibi tó burú jù wọ́n hò obìnrin ibẹ̀ náà wọ́n tún yà fún ọ tí wọ́n gba àti àní bẹ́ńbì eléyìí wọn náà bá kíríkì lórí ẹ̀ ò ní ronú pé ọwọ́ rẹ ìkéyè fọ́ fẹ́ fi gbẹ̀sẹ̀ àbọ̀ fẹ́ fi gbalada àti agbọ́dọ̀ mọ rántí rẹ̀ nígbà tá a bá fẹ́ tẹsẹ́ tiwa kọ́lọ́ńkọ́ máa kọ́ wa mọ̀ ṣe o ọlọ́run bá sọ wípé ìwà rí sáwọ́ àti kó ń wárí ṣá ọlọ́run ní ntọ́jẹ́ aṣọ ọ̀ṣọ́ náà yàtọ̀ sí kábọ̀ òhò wa àwọn ntọ́jẹ́ nǹkan ọ̀ṣọ́ ọlọ́run la tún sọ kalẹ̀ fún yín tẹ́ẹ̀fì máa sọ̀sọ̀ sára apá kan náà mìíràn sọ pé rí iṣu yẹn wípé èdè lárúbáwá ìjẹ́ náà ni ọlọ́run ọba ọlá ó tún sọ ti ìyẹn náà tó máa ń wúlò fún ṣùgbọ́n fi sọ òun náà ni pé wàrí ṣán àwọn nǹkan tí ó jẹ́ ọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni tẹ́ẹ̀mọ́ ti ti gbẹ́mìíró ló ń jẹ lóríṣiríṣi ó ló ti kó sínú ẹ̀ wálé bá kò tẹ́kọ̀ wá dáálì ká xẹ́yé ẹ̀hẹ́ ibi à ń lọ nìyẹn wálé bá kò tẹ́kọ̀ wá dáálì ká xẹ́yé ẹ ẹ̀wù bẹ̀rù ọlọ́run lọ́wọ́ pàtàkì dúró ẹ gbogbo ntọ́nà ń ṣe fún yín yìí ìbẹ̀rù ọlọ́run nínú nínú gbólóhùn káwọ́fù táwọn tún yẹn òun náà ní tẹ́kọ̀ wá náà wà ẹ ìbẹ̀rù ọlọ́run kẹ́ wá ní iná ni ọmọ dáàbò ni láti rí ilẹ̀fin mọ́ mọ́ ṣe ẹ̀ẹ́dá líkàmí ní ayatillahi la'allahum yadhakkarun ẹ nínú àyà ọlọ́run nínú ọ̀rọ̀ ọlọ́run lílé ìwà inú àmì ọlọ́run lọ́wọ́ ẹ̀kẹ́ ìlébà máa rántí ọlọ́run ọlọ́run tó wá tẹ̀síwájú pé bá ní ádámà kama ينزو عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون الله بالك يولا وتنصفوا ìpé ya bá ní ádámà èèyàn ọmọ ádámà bá níyẹn ọkùnrin ni bó ti kọkùnrin àtòbẹ náà nù ẹ̀ẹ́ ya bá ní ádámà ẹ̀yin ọmọ ádámà láàyè fi náà náà kò mọ̀ ṣe ẹ bá o ẹ ọlọ́run dákun wa pẹ̀lú èṣù yìí ọlọ́run kúrò lọ́wọ́ rẹ kama akarajà abáwọ̀ ikùn mínàlì jannati bó ṣe yọ bàbá yín yín ẹ òbí yín méjèèjì kọ́ yọ wọn àlìjánná pẹ̀lú nǹkan bú tó ní kí tí ó jẹ́ pé ìtọ́jẹ́ nǹkan wọ wọn tẹ́lẹ̀ ọgbọ̀n kù lára wọn nígbà tí wọ́n ti fẹ́ báyé jẹ́ náà lẹ́ display obìnrin náà lẹ́ display obìnrin kọ́ ló ń kọ́ sànù wa ẹlòmíì náà tún wá jà fa kódà tí ó tún gba dọ̀kítọ́rà lórí ìtẹ̀ríyà tọ́jẹ́ yìí pé ńgbà tí ọba ti márèjì yóò tún display obìnrin náà ni ṣé ń tíṣẹ̀rí àsọ̀nù ńgbà bá fẹ́ ti márèjì tẹ́fẹ́ so yìí ṣé bí yìí síso kìí sokun kìí sasọ ọ̀rọ̀ ni mo fi mo fọmọ mi fún ọ èmi náà sì gbà á kò síbi tẹ́ ẹ̀ ti lè sọ iye owó tẹ́ bá ti sọ jẹ́ ìsìgbọ́ ti tán ẹ̀sùnwó kẹ́ ẹ pẹ́ ń dísílé obìnrin kì í ti nǹkan gidi ẹ tó ń ba ẹ̀kọ́ jẹ́nu àwùjọ ni kì í ti dẹ́nà kọ́kọ́ ìyá ọkọ ìyàwó àti ìyàwó wọn á jókòó tira wọn ẹ̀kẹ́ wa sọ pé yìgì lẹ́ ń so igi wọ́ lẹ́ ń so ṣé ti tẹ̀rí àníyẹn ọlẹ́lẹ́ àní okú bojú wo bojú ńkọ́ ńgbẹ́ bá fẹ́

tó bá ti lọ́mọ èké nù yàrá tó yẹ pé ọ̀ fọkànbalẹ̀ pé yóò sùn lọ ọ̀gbọ́dọ̀ súnmọ́bìnrin rẹ̀ ń bẹ̀ ẹ̀ ọ̀gbọ́dọ̀ súnmọ́bìnrin rẹ̀ ń bẹ̀ àti tó bá fọkànbalẹ̀ pé ọmọ eléyìí kò gbìn rárá ó sì jùkọ̀ mọ nǹkan kan ṣùgbọ́n ọmọ tó wá ti mọ nǹkan kan àwọn ọmọ mi ọmọ sùn léra wọn tí wọn ò ní mọ implication rẹ̀ ń bò rí bàbá rẹ̀ ń sùn léyà rẹ̀ ẹ̀ ẹ̀ mùsùlùmí nìyẹn ẹ̀kọ́ kọ́ Eh, ọlọ́ọ̀bà àlekè ọlá sọ pé yẹ́sì wàájú mọ́ libà sáfùmá eh, ọgbọ́n aṣọ lára àwọn méjèèjì eh, pẹ̀lú ẹ̀sẹ̀ tí wọ́n dá lílu yíyáwó mọ́ sáwọ́ àti ìhìmà mọ́ rí ara wọn iná hu yàrá kùn hu wọ́kọ̀ bí ìlú hu omi ní haifu látara ọ̀nà òun rí yín òun àti àwọn ìjọ rẹ̀ wọ́n rí yín haifu wọn hu láàyè tó yẹ inú tọ́lọ̀ ń ṣe fún ṣe ìtọ́ ó wà láàrin wa àwọn rẹ̀ ń bẹ láàrin wa ṣùgbọ́n gangan tọ́jú ọ̀gá àdìsí tọ́ka sí pé orí omi ló dúró sí orí omi ló gbé àga tiẹ̀ sí ọ wá ń àwọn yòókù àwọn yòókù wa lọ́wọ́ pẹ̀lú wa ẹ ò pọ̀ tó yìí bẹ́ẹ̀ náà làwọn èèyàn ẹni èṣù ṣe pọ̀ tó iná ṣe mi ní adam èṣù àwọn àfáà mi sọ pé ààyè ẹ̀jẹ̀ náà ní ti náà ní ní tọ́ka sí pàdánù sàlọ́lá àríọ́fẹ́ sọ́nù àdìsí mi kò sí ẹnìkan tí ò ní èsù tiẹ̀ tó dúró tì tí ọmọ sọ pé mọ sábúrú mọ sábúrú àwọn abẹ́rẹ́ tó wà nábì sallallahu alaihi wasallam ṣé wọn náà bá ní ó sọ oníṣẹ́ ìtọ́ nìkẹ́ ní olóòórùn náà ní ṣùgbọ́n lóun ti sàánú ó ti gba ìsìláàmù ẹ̀ kò lè pa mí láti ẹ̀kíní kan àfi tó bá dà ẹ̀ tí túmọ̀ sí pé kọ́lọ́n kọ́ sàánú wa ni èṣù dúró pẹ̀lú wa ni wọ́n bí wọ́n afá wa hasan al-basri léèrè pé tẹ́sẹ̀ tọ́n tẹ́ máa sinmi tẹ́ máa sùn ní tí bá ń sùn ní tẹ́bá bá ti ẹ̀ nífẹ̀ẹ́ mi àti tọ́ bá sùn sínú tẹ́bá máa sinmi nìṣó ni kò sí bó ojú lójú oorun èso tó ń pe oríṣiríṣi sí ọ kó tó lọ tẹ́lẹ̀tì kó tó padà ẹ̀ tọ́ wàá kírun ni ọmọ rẹ̀ ọ ọwọ́ lọ́ọ́ fi ara balẹ̀ náà nígbà bá yá nígbà bá kọ́ ọmọ kí ìgbà yóò wá sí tẹ́ àtúbọ̀bà tó bá ń bẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa o. kọ́lọ̀ ń jẹ́ agúnlẹ̀ dáadáa ọ̀la àti tòbí ọlọ́run wọlé àánú rẹ̀ ṣe kọ́lọ̀ kọ́kọ́ àmọ́ ṣe ọlọ́run ní innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ẹ ṣètọ́nù yìí ó rí yín òun àtàwọn èèyàn rẹ̀ láàyè tó ṣe wípé ẹ̀yin ò ní mọ̀ pé ń rí yín ọlọ́run ní fún àwọn èèyàn tó ṣe pé wọn ò nígbàgbọ́ òdodo wa idha fa'alu fahishatan qalu wajadna 'alayha aba'ana wallahu amarana biha kuli inna allaha la ya'muru bil fahsha'i atakuluna 'ala allahi ma la ta'lamun ọlọ́ni táwọn èèyàn burúkú yìí àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo tí wọ́n bá ṣe ìbàjẹ́ ntí wọ́n kó ẹ̀tẹ́ báyìí ní jẹ́fà àṣìṣà ẹ̀wọ̀n a máa tún sí jù náà lónìí nìkan ṣoṣo ìgbà míì wọn ó sì máa jẹ́ gbogbo tó bá jẹ́ pété ẹ̀ bá ti rí báyìí yóò gbójú sáàyè ẹni jẹ́fà àṣìṣà ẹ̀ ó ní wáyé dá fáàlù fa àṣìṣà tanu tí wọ́n bá ti ṣe nǹkan tìjú kan tọ́jẹ́ nǹkan ìbàjẹ́ kọlu wájádínà àlèyà àbà àná ẹ̀wọ̀n ò ní bá ti bá àwọn bàbá wa ti ń ṣe nù ẹ̀yìn tẹ̀lé lọ́dọ̀ ọlọ́run àwọn bàbá rẹ̀ tọ́lọ̀ ni wọn ò ní wọnú ọlọ́ni ìgbà míì ẹlòmíì ọmọ tẹ̀fẹ́ nu wọn yóò ní wàláhù àmọ́ra náà bí ha yóò lọ́lọ́ lọ́pàṣẹ rẹ̀ jarí pàtàkì jùlọ àwọn súfì ń gbà mí àwọn o gbẹ̀sẹ̀ àwọn kan nù súfì àwọn nǹkan haramu báyà lọ́dọ̀ àlàálì ni mùrídá lọ́dọ̀ wọn ni àlàálì fi rẹ̀ làwọn ń kì í ẹ̀ báàsì ni ń ta wọn àbòsí wọn fẹ́ ṣe wọn fẹ́ wọn fẹ́ mọ ẹ wọn ní límù kan bẹ jíjẹ́ límù báàsì ni ṣé límù báàsì náà lọ́lọ́run fàánà bíi ṣé látara iná ni ẹ lẹ́ẹ̀ lò ẹ ti aṣọ kan ti báàsì ni kan ti dọ́ọ̀yì ni wọ́n ní àkíkà ni yapa ànábì ìgbà míì àwọn míì ọmọ sọnù wọn ìpè ọlọ́run bá lè pe ọlá lọ́pọ̀ àwọn láṣẹ pé káwọn ọmọ ṣe ẹ amúrù a máa jẹ́ amúrù ń káwó ní a sì máa jẹ́ a máa jẹ́ amúrù ń ṣẹ́rírí àti amúrù káwó ní kọ́dárí amúrù lè jẹ́ ọ̀nà méjì àṣẹ tọlọ́run tọ́jú tó wà nù kúránì àbí àdìsí nǹkan báyẹn ṣe nǹkan báyẹn mọ́ ṣe àṣẹ náà ni ìmí ìsì lè jẹ́ pé àdámọ́ bọ́lọ̀ ọba àlekí ọlá ti dá nǹkan mọ́ méjèèjì wọn a máa fi parọ́ níbi ẹ̀sẹ̀

àmọ́ bàdà àkùn ntàrújú ọ́nì sọ fún wọn pé amára rọ́bì ìbílẹ̀ kristi ọlọ́wọ́ bá àlekè ọlá ọ̀pàṣẹ ọ̀pàṣẹ déédéé ọ̀pàṣẹ déédéé akásátà ní èdè lárúbáwá ó ṣe déédéé kọ̀sátà ọ̀sàbòsí àlùkọ́sítù alábòsí àlùmọ́kọ́sítù onídéédéé àlùkẹ́sítù oṣù ní adìlù ọ̀sàjẹ́ pé tí amsa bá ti wọ̀ ọ́ ó ti sọ ìtumọ̀ rẹ̀ lòdì kejì níbi fíìlì ẹ̀ńgbọ̀ wá débi yéṣímù ó tún yàtọ̀ síra wọn nínú àwọn nǹkan tó wà nù lábá nìyẹn tọ́sàtà àti akọ́sàtà akọ́sàtà ó ṣe déédéé nìyẹn so tọ́sàtà ńlọ́sàbòsí alkọ́sítù alábòsí nù ó ń nìyẹn ó ní wá kí mú ẹ máa ẹ máa ẹ máa ẹ máa gbé ojú yín ẹ yín ní gbogbo mọ́sálásí ẹbí tó bá ti dé ìjọsìn ẹ má yàrá yín sọ́tọ̀ ẹ má pè é ńgbà eme tó dé mọ́sálásí ilé mi ẹni àtẹ mo bá ti bá yín ẹ máa ẹ túnú fọlọ́m ẹ ẹ sì bẹ lọ́m iná bẹ́ẹ̀ náà nígbà tó bá tún bí yín padà ẹ̀ tó rí pé ẹ̀yin náà rèé nígbà tásìkò bá tó fariqan hada wa fariqan haqqa alayhimu ddalala innahum ittakhadhu shayatina awliya min dunillahi wa yahsabuna annahum muhtadun ọlọ́ni fariqan hada apá kan lọ́mọ ànábì ádámù ọlọ́run ọba àlékè ọlá ẹ ọfọ̀nà mọ́ ọlọ́run dákun tọ́fọ̀nà mọ́ wa wọ́n jẹ́ àti ìdàmọ́ láéláé o ẹ wọ́n láti tó wọ́n láàánú rẹ̀ wọ́n fari kọ́ni akọ́ alẹ́ yìí mọ́ dọ́là àlà àwọn èèyàn kan àánú ọlọ́run ó ti rinlẹ̀ pé ntí àwọn ọmọ yìí inú ẹ̀ nù ẹ̀ ìsìnà làwọn ọmọ yìí inú ẹ̀ innahum takadu shayatina awliya kí lọ́wọ́ àfà àwọn èṣù àwọn èṣù tọ́lọ́mùbá ti ṣe jámù yẹn èṣù bàbá èṣù bàbá ti dúró lọ́tọ̀ nu àwọn èṣù lọ́kùnrin lóbìnrin léèyàn lálẹ́jẹ̀nu oníyàmúlọ́rẹ̀ mi ń dún ní láàyè lẹ́yìn ọlọ́run ọba àlekẹ́ ọlá ẹ bá ní wọ́n pa nǹkan bì kan wọ́n sì lọ́ọ́ pa ẹ bá ti ní ògùn náà ni ọmọ wá sí yọmọ wẹ́lẹ́ kọ́ káàkiri pé ògùn náà ló mọ̀ nídìí ẹ bá ní ibi tẹ́kọ̀ọ́ ti sọ ní ọlọ́wà náà ní ọlọ́wà lọ́jà yà láǹgbà wọn ni ọwá yọ mọ̀ wá kí ni kọ̀kọ́ yọ lọ dẹ́ ká ní tó ṣe é sin ní ẹni rẹpẹtẹ kọ́ lọ pa wá kó ṣe kà ní ọgọ́rùn-ún méjì yọ da ẹ̀kọ́ lẹ̀ ní àbí ẹ̀bà nígbà wọn bá sùn jẹ́ yọ wá yọ ọgbàṣẹ tọ́lọ̀ wọn irú wọn nìyẹn wọ́n fún ọ tó fi kí ni kí ni kí ló kọ ẹ ti ń jẹ ìjàpá kí lọ ẹsẹ wo lọsẹ ọtọ fún ilé tí kọ yọrí kọ bẹ orí ẹdànù pé kọ lọ lò fún tọfẹ lò fún irú pálapàla wo leléyìí ìgbà míì wọn á rí adìẹ wọn ò rí mọ́lẹ̀ láàyè ìgbà míì wọn da gbogbo yìí adìẹ tán yányá tí ò ní sí ẹ kankan lára rẹ mọ wọn wà wọn wà wọn àfi epo wọn àfi palára wọn lọ lò jẹ irú pálapàla wo leléyìí ìtàkàdó ṣayàtì náà àwòlíyà Eh, ìwọ náà fúnra rẹ̀ ó ti ronú pé ẹjọ́ tí mò ń fẹ́ kí ló ní pẹ̀lú nǹkan yìí nígbà lọ di náka ní ìdìkudì tí ọlọ́tún ti pọ̀ ti sẹ́nu òkú òkú olókù sọba ni wọ́n bọ ọ̀wẹ́ tó ju òtì àánú rẹ̀ ó di náka wọ́n ti lẹ́nu ẹ̀ nítorí wọ́n máa gbé lọ sàárè nu mm, o àwọn èèyàn kéèyàn àjànúká ní ẹmú lọ́rẹ̀ẹ́ ní dúró là wọ́n fi tọ́lọ́run lẹ̀ wọn ò ṣe tọ́lọ́run wọ́n yà sábùúnà annahum muhtadun wọ́n sì ń rò yìí pé ojú ọ̀nà làwọn wà wọn ò sí lójú ọ̀nà wọ́n àti èèyàn ló ń fẹ́ sànú rẹ̀ ní olóńfẹ́ fọ́ olóńfẹ́ kàńtó ìjogún lọ́dọ̀ bàbá àwọn fún fún aya ti kúri sí lọ́ba gbé láti parí ní bá ń gbé bọ̀ ó ti ha pa bó ṣe ha láti bẹ̀rẹ̀ ló ti ha ní lọ́ba gbé bọ̀ ṣe dé àlá àmì àà kódà ìmọ̀lélẹ̀ tẹ́ẹ̀gbẹ́ ṣàyàfín ìlésù nìyẹn nígbà náà ní kúlúwọ̀ láwù áhàdù wọ́n ní áhàdù ẹ̀ẹ́dẹ́gbẹ́ láàpẹ̀tẹ̀ rúwà áhàdù aláwù kúlí ṣé ọwọ́ àti ájọ́rọ̀ ọlọ́run ó ti dá túnú ẹ̀rú ó ti dá gbogbo ẹ̀rú inú ẹ̀ sì dùn kó mọ nǹkan pé bàbá òun ló fún un bàbá àfọ òun ló fún un ìfúkúfún ló fún ọ ìfẹ́ ṣàìtọ́n ìfẹ́ ẹnu ṣàìtọ́n ọlọ́nkọ́ ṣàánú wa o. ibi tá a dúró sí kọ́lọ̀ jẹ́ pé ó wúlò fún wa sọ ibi bá wà nínú ilé ayé gbogbo ń ń bá fún wa ká má jọ jọ wá lójú ká lo ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù bá lò pẹ̀lú ẹ̀ ni ó jẹ́ kí inú wọ́n wá dùn lo ilé ayé dáadáa ká jẹ́ kí ibi wà kọ́tàn wá jẹ torí kò síbi da tó tó ń ti bẹ́ẹ̀ ànábì ádámù nígbà tó sí òfin ọlọ́run ọlọ́run mọ̀ tó ń ọlọ́run dákun ọjọ́ wa kó nù gbádùn o wọlá títò wọlá nù rẹ̀ ibẹ̀ yẹn láàsùn sí inṣàlá bísímìlá.